أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما كل دين أما تكين جمان يفو ولو ما بدوا أسلمي أبياتا أسلمي أبياتا أبياتا أبياتا أسلمي أبياتا أبياتا tá a bá dénú ẹ̀sìn tí ẹ̀sìn ò bá takò á gbọ́dọ̀ máa kúnlẹ̀ kíyàn àbá àgbọ̀dọ̀ máa kúnlẹ̀ kíyàn. ẹ sọ̀rọ̀ mọ́jọ̀ bọ̀. ẹni tí ò bá kúnlẹ̀ kíyàn sí lápè. olódún tí ẹsẹ̀ ń kò tó takò àṣà ọmọ yẹ̀yẹ́ ni ó yà pa sí kíni ó yà pa sí àṣà rẹ̀. àbọ̀dọ̀ máa tábà padà sí báyìí tábà wá bá a pé ẹ̀sìn takò ìkúnlẹ̀ èrò làwọn ní í ṣe lọ́rùn àníṣẹ́ ah, kí ni àní ah, kúnlẹ̀ mọ́ ọ̀rọ̀ wá rè ẹ̀sìn takò kúnlẹ̀ àbẹ́sí ò takò àtàlùbọ̀rọ̀ ah, mo ti báwọn ọmọ ìyá lèyìn ká tọ́jú rẹ̀ ni àwọn àbá lẹ́sìn ìtakò àmọ́ ẹ̀jẹ̀ àti ọláì afẹ́gbà bóyá ti ìtakò àbíkílò àbẹ́sìn ìtakò tẹ́lifíṣẹ́ mi bá kọ́ pẹ́ ti ìtakò àwọn olóòdì àjọmọ́nù gan-an lọ́sí wọ́n sọ káàkiri nù ẹjẹ́ máa wọ́n pè báyìí nínú àwọn àbá àgbàdá nílẹ̀ Yorùbá yìí ọkọ ni bàbá ọ̀tàmọ́ Ìlọrin àṣẹ Adam Abdullahi àdàlórí ọlọ́pàá àti àwọn méjì ṣẹ́ńtà mọ́wọ́ sọ kílẹ̀ náà bàbá sàmọ́lẹ̀ bàbá ládámọ̀ gbogbo àwọn bàbá wa lẹ̀ Yorùbá yìí máa bá sọ̀rọ̀ pa ọ̀rọ̀ yìí tẹ́sì bá ti sọ wá Ṣẹ̀rí ìtàfẹ́ fún wáyé, Adẹ́fúwá láti ṣe pé àwọn bàbá tá a gbà ní bàbá nù. Bàbá Kàmánì, ilé ọ̀rọ̀ tí ó jìnà ní fídíò rẹ̀ ń gẹ́gẹ́ ṣe pé wọ́n tí ó fídíò tí wọ́n ló mọ òun gbogbo ti sọ́ra ẹ̀. Láti ìṣẹ́jú mẹ́rin náà ti sọ̀rọ̀ yìí, fídíò náà ń bẹ òun ẹ bá fẹ́ gbọ́ òun ti bẹ lọ́wọ́ wa. Bàbá Kàmánì fẹ́ sọ̀rọ̀. Bàbá Kàmánì ni ká máa fúnlẹ̀, ká máa dọ̀bálẹ̀, kì í ṣe kíkí ìsìláàmù alẹ́gbẹ́gbẹ́ ìjọba bàbátà fídíò rẹ̀ ń bẹ́ bí o ẹgbà bẹ́ gbọ́ ẹni àkọwọ́dápọ̀ àbá àwọn ọ̀dọ́ mọ́dàmójú ọlọ́ní tó tí èèyàn bá ilé kíyàn ó wá kíyàn títí ó wá débi wú báyìí bàbátà fẹ́lẹ̀ ní bàbá ìwà sọ pé àtẹni tó kíyàn débẹ̀ àtẹni tá a kú bẹ́ẹ̀ àwọn méjèèjì ni wọ́n rò jọ wájú ọlọ́run tàbí sọ bẹ́ẹ̀ jẹ̀má àbákàmọ́lẹ̀ wọ́n ní lórí wọ́n náà ní ẹtì máa sí ayé gbogbo àpẹẹlẹ dáàbà wá rí orí ìdúró náà láti máa rí pé ọtí ìyàn pẹ̀lá pẹ̀lẹ́ àbí ọ̀kí ìyàn pẹ̀lá láyé bàbá yìí ká máa kúnlẹ̀ kíra ẹni àṣà tó dáa ni àbí àṣà according to according to bàbá kàwé ẹ lọ́pẹ́ náà sọ tó sọ o ẹ má ṣe nípa ọmọ ìjọba yorùbá ọ̀rọ̀ ni. according to adam rahim dákun àyè o èdè ni wọ́n parọ́ wà kan àyè o láti mọ dání. wọ́n fẹ́ ní sáàmù túmọ̀ rẹ̀ ìtumọ̀ tọ́síkì wà láàpọ̀ lẹ́yìn ó kọ́ yàtọ̀ sí bàbá ní Islam àti àwọn àjàkàtà Islam àti kíni o àwọn àjàkàtà olóko tí mo jẹ́ báyìí wọ́n kó oríṣiríṣi àjàkàtà síbẹ̀ dárúkọ kan wọ́n dárúkọ kí ìjọba kan fún àkọlé. wọ́n ní àkọlé àtàtàwọ̀ fẹ́ sọ yìí òun ní àtàwádò oníjà yìí kí ló pé. àtàwádò oníjà yìí. bí nàìjíríà wà máa hàwùláhà. bàbá dáadáa bọ̀ náà sọ o dákun káà tó lọ ọlẹ̀ bọ́ọ̀sà o ọlọ́run ṣe lágbára kúkú ni wọ́n lè kọ́ lágbára ni òjijì náà. Tẹ́ẹ̀fẹ́ ìjọ́ ni àwọn ọmọ ìwé dé bọ́ọ̀lá. Ìwé bọ́ọ̀lá ń sọ sí kí ni a mú dání? Èdè olóòdì kọ́? Ẹgbà kùkà lùkọ́ orí o. Ó dà kọ́lẹ̀ mọ̀ àwọn mọ́tàbà tó mọ́ ṣe sí ara. Ilé èdè mo tó kọ́ bí original copy lólele. Ẹ̀ka bí five copy ẹjọ́ ìrẹ́lẹ̀wọ̀. Wọ́n ní àtàwádùn ọ̀rìjà yìí. Ìtẹ́ríba ìgbọ̀ngàn, ìtẹ́ríba àtàkàtà.

ما يسمونه بالتواضع ما يسمونه بالتواضع abáradá mà ní oyè ọ̀pọ̀ tó sì wà ní nàìjíríà àtàwọn ìlú míì ní ọwọ́ àti ìjà ìlìyà nínú àwọn àjẹkùbọ̀ àjàkátà ìtàwọn èèyàn ọmọ pè ní ìtẹríba nínú ẹ̀kọ́lù nìhàn. a ti dínà nínú àwọn àjàkátà tó wà ní ilẹ̀ nàìjíríà àti tó tó lọ yìí wọ́n ti kan ní wọ́n lè ń nìhàn wọ́n nígbà ní lábẹ́ ṣe ìtẹríba ká máa wá mọ́ bàtà lẹ́sẹ̀ nítorí bá fẹ́ kíyàn kí ni bàbá ládá mọ̀ pé àṣàkà wọ́n lè fi tọ́ wọ́n nígbà bákan náà òní ká lọ́nà á wá dọ̀ bálẹ̀ ká láàbẹ̀ mọ̀ sí lára àwọn alágbọ̀nà àwọn àṣàkà wọ́n fi yóò nítẹ̀hìyà ẹni bákanáà àti ká máa forí kalẹ̀ nítorí bá fẹ́ kíyàn wàdà síhà àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ ló ìforí kalẹ̀ yìí àbára kékeré tó ẹ̀jẹ̀ àwọn ọmọ bóyá ní forí kalẹ̀ nìkan ni àtikẹ́yẹ̀ kan sí kí ó máa tẹ̀ nínú àrá sí inú àwọn ìwà àwọn àṣà mọ̀bùnbùdà tó jẹ́ àṣàkájà sí sáà náà fẹ́ nínú ẹ̀sìn ọlọ́run báàlìyà àtàtó ti gbọ́dà lónìí máa dúró bí ìdúnlẹ̀ àná àtàtàwọn èèyàn kò ṣe má na òtàwá ti ṣe ní o kì í ṣe ní Wọ̀dà tí ń náà. Ó wá tí àwọn láàánú pé àwọn àtàrí sì ṣẹ́kù wà mọ̀ àpàbá ó sì jẹ táwọn èèyàn sì nífẹ̀ẹ́ ìlànà ọmọrọ̀ àwọn aláṣẹ wá ní nífẹ̀ẹ́ àwọn lọ́balọ́ba sí wọ́n ti kúbarọ́ àwọn àgbàlagbà nù wa wọ́n ti ní ìrẹ̀wẹ̀ ẹ̀dá bí nàìjíríà ní nàìjíríà nílẹ̀ ìyọ̀rọ̀ tó fi tèmí. àbálágbà mọ̀nà sọ̀rọ̀ ọwọ́ tẹ̀síwájú. wọ́n náà yẹ sẹ́jẹ́ ẹ̀jú wa ìdè alábọ̀ ni wọ́n àti kò wá àyọ̀ onígbà ní káàrọ̀ gàdìgà ó wá máa kéde fóun tako àṣírẹ́ni pẹ̀lú wá àti kó máa tọ́ fi láwọn ọlọ́ba lọ́ba wà lọ́wọ́ oníwà tí kò tó ìgbà oníwà tí kò lè sọ ìdà ọ̀rọ̀ tó bá ti yóò lọ́rùn àdúgbò ìrìndọ̀ ipe táwọn èèyàn ó ló àwọn yóò tu yìí ní máa bú àwọn yóò lè rù ثم الإنزال لعنة الله والموت وطريقه يجيبوا النور والملائكة أقلموها ملائكة والناس أقلموها وهي على حياتي لوري جليلة أو موتي أبي كورة وهم يحسبون أنهم يخطئون للأذى ولا تحذر wọ́n wá ṣe bí ẹ̀kọ́ làwọn fi ń lọ́lẹ̀ wọ́n ṣe bí ìtẹ̀ríba làwọn fi ń lọ́lẹ̀ wọ́n ṣe bí ìsìláàmù làwọn ràn lọ́wọ́ pẹ̀lú táwọn sí i. ta ní sọ̀rọ̀ yìí dàbà alákejì nígbà tó wá sọ̀rọ̀ yìí náà wọ́n ní wà tí kò tó rẹ̀ àwọn ni àmọ́jẹ aláwọ̀ àfà pẹ̀lú ọ̀rọ̀ yìí àbáláyége wá bẹ́ẹ̀ pín wọn wọ́n ní àkọ́kọ́ wà nílẹ̀ lọ́rùlámà aláwọ̀ àfà àtọ́gbẹ̀ mọ́tí yàtá sínú kíríkà takalẹ̀ àwọn àfà àti wọ́n mọ̀ gbádùn àwọn àtàkàtà láwọn yìí á ń jà hàlà wọ́n sùn mọ́ wọn sọ́mọ́ débẹ̀ bọ̀ àìmọ̀kan ló sì wọ́n débẹ̀ wọn àmọ̀dájọ́ ìsìlámù wà ìmáyà ojú wọn dúdú wọn mọ́sílẹ̀sì sọ ń pa ẹ̀ wà nínú wọn ní tẹ́tù àwọn àpá ẹni ẹgbẹ́ máa ń yẹ ọjà sí mọ̀ á ẹni ẹgbẹ́ òun náà fẹ́ kọ́ máa dé mọ́ àgbà sí ọ wọn ní ráyà òun gbà pé ìsìláàmù ni ò dáa ṣùgbọ́n mo mọ̀ àmọ́ nítorí pé ó fẹ́ máa fi kó àwọn òpònú èèyàn lókè wọ́n lè máa fi kó alé ní òjẹ́ kó tapò wàtàmẹ́dì yanu àìlùmọ̀rá sí kíbìrì yáhìnì yẹ́nì kí ẹ̀rọ táwọn lọ́ba lọ́ba ń ṣe àwọn àfáà ní ìlú náà fẹ́ máa ṣe wẹ́ ó jẹ́ kọ́mọ ìgbàlù kéré láyé ó sì ra àfáà lélò ìran àfáà náà kọ́kọ́ bó làwọn sí wọ́n mọ̀ ayé ẹ̀kọ́ ó láláì mọ̀ọ́sán ni wọ́n kí tuntun ni wọ́n àfọ́jú ni wọ́n ó láwọn ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n mọ̀ a àmọ́ nítorí ìgbéraga tó bẹ́ ṣe àti tó bẹ́ pọ̀wọ̀ òkò mẹ́yàn ní ọdún mi àti òkò mẹ́yàn ọlọ́mọdé káwọn àbọ̀ òkò mi àti ó ní àwọn àbá ìlélò èjì àbára ìgbẹ́ tó wá ní pé لقد wọ́n ti fi dáwọn àpá àkàdára nítorí kẹ́lẹ̀ níbi tàwọn èèyàn táwí wọ́n wá lọ rẹ̀ dáadáa pariwo àti ìsìnmá nọ́bí mọ̀tìdúwẹ̀ láìlá nọ́bí wọ́n parọ́ rẹ̀ má nọ́bí ni wọ́n pẹ́ yọ màrúfin níta alẹ́ àbí wọ́n láti ìdí àwọn àbá aláàbí ìdí òmọ̀rọ̀ àbí ìdí bẹ́ẹ̀ wúwa kọ́ọ̀lù ọlọ́ọ̀lá àbí ìdí tọ́kọ́

tí àwọn alágbègbè tí wọ́n wá kúnlẹ̀ fún wọn. àwọn alágbègbè táwọn lè lọ kúnlẹ̀ ní àkúbọ̀ wà bẹ̀ láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́jọ́ kọ́ ní àwọn alágbègbè lọ. ọ̀rọ̀ ìjọba kọ̀rọ̀ ìgbé mi gan. wọ́n ní wọn kọ́ ní ọgbọ́n mú fi dáríkà àbíyáfẹ́. wọ́n ní látara àkàkàtà tí ò dáì. àwọn tí wọ́n kọ àwọn ẹsẹ̀ ní orin kan jáde. wọ́n àdìsọ́mùtò ìbọ̀wùjọ àwọn aláwọ̀ tẹ́ẹ̀sì àkọ́kọ́ tí wọ́n kọ̀ọ̀kan jáde mí tún láti má nínú àwọn ọmọ tí wà wọ́n ní wọ́n dáàbì àwọn wá ní dandan dandan gbogbo wọn gbọdọ̀ ha sí àgbárí aláìwọ́ bàwá ló jẹ́ wọn ní láwo máa ha mọ́ àbádádáwọ̀ ni خصما وابتداء هكذا قد جهلوا التواضع وبلغوا في سجود والحذاء خلعنا لي خلعنا لي جعلوه واجبا لهم قبل وصوله للبناء كل من خالفهم في هذه وصفوه بالذي منه براء جعلوه كافرا لدينهم وارتعدوا وارتعدوا بقتال واعتداء مركز بالنار ويزيد جمع لمركز olójú àmọ́ ló wà yìí. Kẹ́lẹ̀ wá àmọ̀ pé gbogbo ẹjọ́ máa ń ṣeun arújẹ lásán ni ìran lásán kò ní ìgbẹ̀gbẹ̀. Adájọ́ ti jẹ́, tó rọ́ ìbò lọ. أنا وين قومي هم سيداهم يا نبي الله جهلوا معنى الحياة وأنفسوا أنا كذبتي وأساءوا فيه أمر عليك أو يجلسوا يجوبني خاتما ọgbẹ́ ìtìjú wọ́n tó àṣìgbọ́yé wọ́n tó ti dá ìbẹ̀rẹ̀ ìtìjú wọ́n ti gbọ́yé. Bàbá ní Hádàlà bẹ́ẹ̀ náà sì ní báwọn èèyàn Yorùbá mi. Kọ̀dìjẹ́ ìlú tàwa tó à wọn àwọn ń tà ń pè ní ìjẹ̀dùbà náà wọ́n kà náwó wú ìgbà tí wọ́n tún tẹríba wọ́n bá mọ ìtẹríba bọ́lọ̀ wọn wọ́n bá tún sí sí ìsùnjú ní níbi ká máa forí kan nàìjíríà wà ní ìlà àbí ká máa tẹ̀ ilẹ̀ ìlà àná ọ̀rọ̀ àtẹ̀ báyìí wọ́n wá lò láńpẹ̀ ní ìtẹríba kí ni àwọn aládámọ̀ pé wọ́n láì mọ̀ kan ló jẹ́ sáwọn èèyàn tó kí ni kàmọ̀ sí báyìí. wọ́n yẹ fún ọ̀wọ́ kàdé ọ̀dá sáàlúhu àtìbá wọ́n sọ ti pọ́nrọ̀ gbogbo ẹni tí ó bá wá sí àwọn àwọn àgbà wọn kọ́ tó kí wọn ọgbọ̀dọ̀ bó bàtà kódà kí bá tọ́ pé rẹ lé kọ́ tó wọnú lọ́gbọ̀dọ̀ tí ọdún láti ọdún kùlù mọ́rí kọ́ọ̀lù àbàwù fi láti yìí ẹni tó máa darí tó bá tẹ̀lé òkú lẹ̀ èmi ò ní tẹ ó ní ní kọ̀kọ̀ èmi ò ní forí kalẹ̀ kíyàn èmi ò ní bọ́ bàtà láti wá kàn fún un sí ilẹ̀ ní nínú bàbá wọ́n wà máa ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn burúkú tó dúra rẹ̀ wọ́n ní wọ́n ròyìn àjẹ́ ti dé jàálù kàǹkìrọ́ ní àwọn ọgbọ́n lè wọ́n kúrò àwọn ọ̀rẹ́ ìsìláàmù fẹ́ràn ṣe jẹ̀mọ́ wọ́n ti ń pẹ́ kèyí kèyí ní sáyé tí àbọ̀ ṣe rí bẹ́ẹ̀. wọ́n sọ húrù mi nà ní mílíọ̀nù bàrọ̀ jàánúhù kàbí lọ́sí sí ni fẹ́ ní kéde yìí lọ́wọ́. tó bá ṣe ibi mú wá ṣe kí àánú ọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àtúntì kan lọ ó ní kọ́ tààlà tí ó pè túmọ̀ rẹ̀. Ẹ̀hẹ́ ajẹ́jẹ́ tó bá lọ ní múlẹ̀ á Olóso ṣé à ń pa ọjọ́ ìgbà bá sí. Nítorí kí Bàbá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn àwọn ni wà nílò ìrọ̀lọ́mà aláwọ̀ àpá àkọwọ́n bẹ̀rẹ̀ òkú ọ̀rọ̀ káńkàn alọ́wọ́ wọ́n láti pé 193 194 195 ó lè parí sí 192 wọ́n bá bẹ̀rẹ̀ sí ìrù tàbílẹ̀ wọ́n ni wà nílò ìrọ̀lọ́mà aláwọ̀ àpá àkọwọ́n bẹ̀rẹ̀ mọ́yà tó wúlọ kùlùmọ̀ wọ alákùnrin àti àdá àwọn tí wọ́n gbà pátá yìí àtàkì òdá ni wọ́n kò ní ẹ̀ wàhálà sì ìdá níhà wọ́n sì láwọn àtàkì ní àtàkàtà ولكنهم أما وعفاء تاويل لا يملكون من الأمر شيئا أطاعوا خلقك wàlá yẹ̀dùdúnà mọ̀sárọ̀ wà níbi tí wọ́n sárọ̀ wàlá mọ́lá wà mọ́lá lè ṣe mẹ́fẹ́rìnà láti jẹ báwò wá ní wúwà yìí. wọ́n ni lèmọ́lá yọ́gbọ̀ nílà mẹ́fẹ́rìnà láti báwò ìyẹ̀kọ́ tó mọ̀ tó báwò bá fúnlẹ̀ fún wọn ní yọ́nú báwọn aláwọ̀ àbá àtọ́wù bẹ́ẹ̀ wọ́n mọ nínú ọkàn wọn wọ́n mọ̀ pé kò dáa àbáwọn mọ́ rò báwọn ò lágbára àti lè ṣe kíni láti lè ṣe babalágbégé ní wà á nà mí nípò dá ìka ìdábárì lára àwọn àbá lọ́mọ̀ nínú ọkàn wọn pé kò dáa àmọ́jà lágbára àti lè kọ́ ara wọn lè ní àdámọ̀ wa lára àwọn àbá àtọ́ àlè ṣe kí náà lè kọ́ wọ́n ní kọ́mọ̀ fẹ́ pọ̀ dá amáwà lójú kí wọ́n lè kọ́ ọwá ní àwọn àbáyì àti ìgbòrò àwọn àwọn agbára lé ọlọ́run rúbí àtòmọ́tí ó mi àwọn ẹ̀jẹ̀ mẹ́ta àkẹ́jẹ̀ wọn ní àbára ọgbà pé ohun ní ṣe àmọ́mọ́jẹ bírú ó ti àbá àlẹ́ yorùbá mẹ́lò lẹ́jì àbákan bẹ̀rí kan ni wọ́n ti kú báyọ̀ lọ́kọ́ta bá tẹ́ wọ́n sọ wọ́n ní alájọ́ àbẹ́jì aláyé àgbàlagbà máà ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọdí òrẹ̀ náà ń bẹ ọmọdé gbogbo láwọn ìyá àti lọ́wọ́ gbogbo ẹ̀ láti lọ́wọ́ jẹ̀mọ́ wọ́n ní kí ni ìdájọ́ ká máa kúlẹ̀ bàbá ìrẹ́ gbà wọn lágùn wọ́n ní lẹ́nu kọ́dé kò dáa lẹ́nu kọ́dé kò débi o yẹn ẹ má tàrà yìí o kò débi ni ẹ sọrí kẹlẹ bá àwọn obìnrin fẹ ẹ bò láti máa ṣe lẹ́nu kọ́dé kò dáa sábẹ́ sọ̀rí o alájà alájà aláyé tó bá yọjá ń pẹ́ẹ́lì kan òun náà bẹ̀rẹ̀ lè ọjọ́ òyìn òun náà bẹ̀rẹ̀ wa òun náà ní àtòlùkẹ́ ní àbòtò wọ́n pè wá Ṣébù wá lọ́rọ̀ kúnlẹ̀ yìí, a ní à ìkúnlẹ̀ àbájá tòótọ́ kò sí nínú A ní ṣùgbọ́n àwọn àtàkọ́kọ́ wá, nǹkan púpọ̀ làkọ́bá, wọ́n bá dọ̀bálẹ̀, wọ́n sì dákúnlẹ̀. Àwọn àfá wọ́n wá kì í fúnlẹ̀ ẹ̀lẹ̀ pé táwọn àbáà mí ìran ọba dé àwọn òwà jagun àtiwájú àbá àdìgbé àti ní àbá àdìgbé àwọn àbáà mí ìdí òwà dàgbàyé ìfúnlẹ̀ wọ́n ní àbí wọn dé ẹwà wọn fúnlẹ̀ àtàkàtà ní àbáta tó dáa àtàkàtà ní àbáta tó dáa ọ̀rọ̀ táwọn kọ́lẹ̀ ìdókẹ́gẹ́ bá wúlọ́ì Ìmọ̀ láàbọ̀ ṣe dọ́tàkàtà. kí là àwọn àbá ilẹ̀ Yorùbá la sọ yìí. Jọ̀wọ́ àwọn àbá ilẹ̀ Yorùbá sọ ọlọ́run ti ṣàánú wa ni. Torí àwọn èèyàn ti kí ní lọ́wọ́ lọ wọ́n bá ọmọ kan àwọn ọmọ kan

ní Allahu Akbar alhamdulillah. Jọba tábà wá padà sínú ẹ̀ yìí. Dàtọ̀ mo dáwọ́ ẹ̀ àti ìbára Kùránì wá. Àmọ́ ẹ̀mí ìdàgbẹ́bì wá. Àmọ́ kí ní ìtùjẹ́bí àjọ wá. Àmọ́ ọ̀gá àtẹ́kọ̀ọ́ ìbùjẹ́bí àjọ ayẹ́jẹ́ ẹni tí ó sọ orí wa kọ́ ló ti pé orí àwọn bàbá tó ti pé nù àwọn bàbá òun náà kọ́ wa ní kámẹ́ kọ̀lẹ̀ jẹ́wọ́ wọ́n kọ̀ ọ̀rọ̀ kan níkàrí jẹ́wọ́ rí tó bá pè ní àgbà àtàwọn ilé láti pọ̀ fún àwọn èèyàn àtàwọn ilé kí àgbà tó ti mọ́ wọn lára ìjọ bọ́lọ̀ òun fẹ́ sínú wọn ọlọ́wọ́ kọ́lẹ̀ kan náà kí ló tó rú ọ̀rọ̀ kan náà nítorí ti àṣà wọn ọlọ́wọ́ kọ́kọ́ díẹ̀ díẹ̀ ẹ̀sẹ̀ fi ìtumọ̀ wà wà ìtumọ̀ wù

Sẹ́rí ẹ̀kọ́ kan ló yẹ ká kọ́ mẹ́. Ẹ̀kọ́ yẹn ni pé tó bá jẹ́ àṣà àwọn èèyàn, a lè rí ìgbà lẹ́ẹ̀kan náà. Kó láti lọ jẹ́ yẹ̀yẹ̀ ìyọ́mọ ìyá mi kájọ́ ṣe súnà. Ilẹ̀ bí mi nínú ilé yìí ni àwọn bàbá kan ti wá ń yarí mọ́ lọ́wọ́. Ó gbogbo nǹkan mo lè gbà lọ́wọ́ rẹ̀. Sọ́rí kúlẹ̀ yìí ní ilé gbà lọ́wọ́ rẹ̀ á mọ́kúnlẹ̀ mọ́. Má jẹ́ kí n jẹ́ wà. Mọ́kúnlẹ̀. Àwọn ọmọ yìí wà ní yín kúlẹ̀ yẹn ọ̀rọ̀ tí ó bá máa jáde lẹ́nu rẹ̀ tí ó máa jẹ́ ọ̀rọ̀ tútù ẹlòmíì kò ní kúnlẹ̀ bá bàbá ìwò ní gbogbo sílẹ̀ ọ̀rọ̀ kò bá kò pé yóò tó wá lọ́jọ́ mú wọn lè jẹ́ àrá àrá rẹ̀ ráwù eré ọ̀rọ̀ bí ẹ̀yẹ òjì ìgbọ́ pẹ̀lú súnà ló wà ẹ̀rẹ́ ẹ̀kọ́ wà sí àbá lánàá àà ní gbọ́dọ̀

tí àwọn ojú náà sọ ẹ̀ tó bá sọ bí èdè ó wá lórí ọdún márùn láwùú wá dé ó wá kọ dára àti ọba àdékọ̀dá sí wọn. Ọmọ ìgbà lóbìnrin sí, ìjẹ́ wàyí wàyí wá, àyàríwá kẹ́ẹ́ à, ìjọba à, ìjọba báyìí, ràwùú báwùú, ràwùú lè dábàá ah, àwọn òkúlọ̀rì tí wọ́n tí ah, wọ́n bá wọ́n tí wọ́n tí ra wọ́n lè wọ́n lò ó Tẹ̀lé pé tó bá láti rí fún àtàwọn ará lẹ́sìn, ṣèbóyẹ tó ní ìwádìí máa ń kíyàn nínú ìsáhùn nù. Àbá ìyára mọ̀ pé àwọn náà ní láti ṣe ṣùgbọ́n abẹnuwa wa, ìmọ̀ ni wọ́n sáré wà ní ìwọ̀n sọ́rọ̀ eléyìí àtàlà lórí àgbọ́yé rẹ̀ ọlọ́mọdé àfún ajá àgbọ́yé náà tó bá jẹ́ wa mú múlò rẹ̀ fọ́nà tó lè sàyè wa ọ̀pẹ́ ìlànà àmì kọ̀rọ̀ sílẹ̀ Muhammad wa aláàlú sáyé wa sálẹ̀ sùhánà kàlá Muhammad